tó ǹjẹ́ ká tún máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ ta ni o ta ni ta ni ta ni onítọ̀hún àwọn voice kan àwọn ìpè kan òun ló tẹ̀ wá lọ́wọ́ àwọn ìpè tó dẹ̀ tẹ̀ wá lọ́wọ́ yìí tá a bá sọ pé bóyá àwọn ò ní sọ kankan pa ẹ̀ ọlọ́run má jẹ́ olúwa rẹ̀ ó gbẹ̀ṣẹ̀ kéèyàn má gbẹ̀ṣẹ̀ láyé ń bí kó má di polówó wá gbẹ̀ṣẹ̀ dálúkìá ọmọ wọ́n láwọn èèyàn kan lépa ẹ̀mí bàbá Mohbad káàkiri wọ́n ní bàbá Mohbad rìn káàkiri báyìí tìfura tìfura wọ́n ní ọkàn bàbá Mohbad ò balẹ̀ pé káàkiri káàkiri pé torí àwọn nìkan ló ṣẹ́kù tí wọ́n dúró tí wọ́n ń fún àwọn kan ní problem wọ́n lọ́kàn bàbá Mohbad ò balẹ̀ káàkiri ẹjọ́ dákun ẹ torí Ọlọ́run a fi àsìkò ríra wẹ́ẹ̀bẹ̀ sí ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ bá wa pèsè ààbò tó tọ́ lóòótọ́ àwọn èèyàn mọ́ sọ pé ọlọ́pàá ò ṣe gbẹ́kẹ̀lé but àwa mọ̀ pé ọlọ́pàá ṣe trust ẹjọ́ abẹ́yìn ni ẹ̀yìn wọ́n ní tí fíìmù bá débi tó ti ń dùn gbogbo wa la mọ̀ pé dnd ó ti fẹ́ dé tán nìyẹn ẹ jọ torí ọlọ́run ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa ṣèwádìí ẹ dákun ta ni onítọ̀hún tí ó ń dún mọ̀húrú mọ̀húrú àbí tí àbáwo àbí ká sọ pé irú àwọn èèyàn wo náà ń lépa ẹ̀mí bàbá Mohbad o hmm. bá a ṣe gbọ́ òun la ṣe ní ká sọ a mọ̀ pé àwọn iṣẹ́ tí Nigerian Police Force wà fún nìyẹn láti lè dáàbò bo. Mm ọmọ nàìjíríà pàápàá jùlọ ẹni tó wà ní irú condition báyìí ẹni tó wà ní irú critical condition báyìí ẹ dákun torí ọlọ́run ẹ̀yin tẹ́ bá rí program ìkẹ́ bá wa ṣe ẹ̀ o àfọlọ́ǹbẹ̀ yìí díje bàbá jẹ́ ẹ kí àwọn ará ni kó tó di pé àá tẹ̀wájú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́wà. àmín jésù ah, ẹ dàyà síbẹ̀ ìfẹ́ gbàdúrà jọ ṣe. àdúrà náà ni. àdúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́run. ṣé máa halẹ̀ lọ́wọ́ àwọn onílẹ̀ lọ́wọ́ àwọn onílẹ̀ àbíkíni náà kọ́. èrò onílẹ̀ kọ́ ẹ ti bẹ̀ náà tó yẹ. àmọ́ àtúndúpẹ́ lọ́wọ́ onílẹ̀ náà. èyí ni onílẹ̀. àwọn náà ni àbá wọn dùn. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa lórí áàpù wa pátápátá pátápátá gbòdògbòdò adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ gbà gbogbo ẹ wọn ẹ a mọ̀ pé ẹ fi wá ṣeré ẹ eh, hmm. eh, ẹ fi wá ṣeré pọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ẹ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ọlọ́run níjà ṣe ra wa. àmín àwọn yẹn yín oníṣẹ́ wa. lágbára lọ. ẹ dákun mọ̀ ṣáà ṣáàdùn àdẹ̀sí ni àbí torí tẹ̀ sógo yìí. gbogbo ẹ náà ni mo ń sọ. <laughs> balógun abájídé lórúkọ mi a tún ti dé sí eh. etí ìgbọ̀nyín báyìí a ti dé sí ojú ìwòran yín fáwọn tó wà lórí YouTube àti àti dé um, ọ̀rọ̀ tá a gbọ́ ó jẹ́ nǹkan tó jẹ́ pé hmm. ó bá wa lẹ́rù díẹ̀ ó kù kan tó jẹ́ ká pé dé ká tó jáde bẹ́ẹ̀ni wọ́n ní tìfura tìfura bàbá mi bá dùn ní wẹ́n a fi máa yẹ kọ́ yín lọ́rùn ṣá a fi kọ́ yín lọ́rùn bẹ́ẹ̀ni dj babsdale lórúkọ mi hmm. a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. so eh, mr ibrahim alaika láti dubai wọ́n ní you are welcome back alaji and dj babsdale. àdúgbò lọ́wọ́ yín o <laughs> ẹjọ́ ẹ̀yẹ́ ọlọ́pàá nàìjíríà ó wà very very important ẹ̀yin tẹ̀lé wa lórí ìlà ẹ̀yin tó bá ti tó ìṣẹ́jú méjì sí ti bá ti polówó ọjà yìí tán mo máa fẹ́ kẹ́ ẹ pè kí lè rí sí ọ̀rọ̀ tá a mú wáyé pé wọn kan lè pa èmi bàbá Mohbad káàkiri pé tìfura tìfura ló rìn ẹ̀yin tó bá pè ẹni nọ́mbà yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ mú dání ẹ̀yin tẹ́ bá tẹ́ ẹ bá ní nọ́mbà yẹn máa pe nọ́mbà yẹn fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti ní ẹ mú dání ẹ jẹ́ kí wòlíì kú gbàdúrà fún àná bàbá orí òkè prophet soloye taiwo ntọ́ bá da òun fẹ́ àdúrà ntọ́ kù díẹ̀ káàtó náà àdúrà ló ń fẹ́ ṣẹ́ẹ́rí prophet soloye taiwo orí òkè làwọn máa ń gbé tiwọn tí wọ́n ti máa ń ṣe prayer orí òkè òun ni wọ́n máa ń gbé tí wọ́n ti máa ń ṣe prayer nítorí náà ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn kẹ́kọ̀ọ́ bá fi àdúrà bẹ̀rẹ̀ tó bá ti wá fàdúrà yẹn bẹ̀rẹ̀ tán ìwọ náà ní pè fún prayer prayer request kó o sọ ohun tó ń dùn ẹ́ pé kán bá ẹ fi gbàdúrà yẹn fún ẹ lórí òkè tó wà yẹn lórí pé orí òkè làwọn máa ń sábà gbé tiwọn pé wọ́n kò dẹ̀ fún ọ ní prayer ṣé prayer request náà ní díje bàbá kílẹ̀ máa ń pè é Eh, either prayer point àbí prayer, prayer point mo láti eh, pọ́ǹtì kan wọ́n ẹ pọ́ǹtì wà pé nǹkan tó ń ṣe mí lélẹ̀ ní kókó ẹ eh, ní kókó bọ́dọ̀ bá jẹ́ request ni ẹ gbàdúrà fún mi ẹ bá mi béèrè. ẹ̀yin náà lè pe wòlíì pé kọ́ba yín fi ẹ̀mí sọ́nà ẹ má tí ì pè sí ẹjọ́ ah. àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa àǹtí adé àǹtí adé láti California kọ́ yes uh, now ẹ jẹ́ kí wíwò lè sáré gbàdúrà fún wa ká wá tara bọ ètò gangan gangan ẹ má tí ì pè wẹ́ fún wa ní ìṣẹ́jú méjì torí pé gbogbo yín lè máa dá sí gbogbo yín lè máa dá sí ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ̀ ti download rédíò wa ẹni tó gbọ́ kó sọ fẹ́ni tí yóò gbọ́ pé iléeṣẹ́ QH radio ẹ download ẹ̀ tẹ́ bá ti kúrò ńbẹ̀ ẹ download ẹ̀ tẹ́ bá ti kúrò ńbẹ̀ ẹ tún download ẹ̀ download ẹ̀ download ẹ̀ QH radio Accra to the world ẹ jẹ́ kí wòlíì wọlé ná ká tó wá tẹ̀wájú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 ẹ̀yin èèyàn wa mo rò pa hmm, ti dé. now ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ta wulẹ̀ máa nà sórí afẹ́fẹ́ kó pọ̀ jù ẹ jẹ́ ká kúkú discuss lórí ilé ìta gbọ́ nípa ti bàbá Mohbad yẹn ẹ á ti ṣojú òpó lẹ́fẹ̀yìn tẹ́ bá ní nọ́mbà yẹn ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti ní nọ́mbà yẹn plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero. whatsapp only whatsapp only mm. plus two three three five seven eight four eight two nine eight zero so irú ọ̀rọ̀ tá a gbọ́ yìí kó àwọn oníkè nìkan tí torí pé báyìí mi lẹ́rù gbà mo gbọ́ pé eh, because ọ̀rọ̀ wà ní ẹjọ́ wọ́n dẹ̀ tún ti postpone wọ́n tún ti adjourn kínní yẹn wọ́n tún ti ní wọ́n ti gbé sí december six ṣùgbọ́n báyìí ìròyìn tá a gbọ́ ìwádìí ẹ̀kan tó fẹ́ máa bani lẹ́rù jọjọ ẹ̀ lọ́ọ́ ẹ̀kúrọ̀ lẹ́. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò yìí láti nàìjíríà la ti ń pe Oríyọmí Babátúndé. ní sọ Oríyọmí Babátúndé o voice yìí ti wà registered. tó <laughs> ìta gbọ́ nìyẹn ta ní ká nọmbẹ o. ẹ mo tẹ fẹ́ tún sọ lórí ọ̀rọ̀ prime boy mi fẹ́ sọ. ó yá ó yẹ ṣáà o. mo fẹ́ pè pé kọ́ pé ẹ bá wa pariwo síta pé kọ́ jọ kí prime boy wà very careful before ọjọ́ tó máa interview ẹ̀ n tó máa jẹ n tó máa fún mu kọ́dọ̀ má tọ́jú ẹ̀ kọjá gauge kó má affect brain ẹ̀ torí ẹ̀ sà <laughs> ìlú tá anything can happen at any time so safety ẹ̀ ó wà paramount hmm. n tó máa jẹ tó máa mú watch wọ̀ tiẹ̀ watch wọ̀ because our people yìí they can do anyhow they can all are funny ibi sọ́dọ̀ yìí lọ́ọ́ ti rí pé alágbára tó fẹ́ máa ṣubú because Mohbad fúnra rẹ̀ ti sọ kó tó kú ó ti fi revolution lẹ̀ pé gbogbo àwọn tó bá pa àwọn wọn ò ní nísinmi ṣé kò ti máa ṣẹlẹ̀ báyìí. so kí wọ́n kí wọ́n wà very careful both nurse both prime boy n tó máa jẹ before that day tó máa interview wọn kó wà very very careful extraordinarily careful tó bá rí pé ọ̀nà yóò fi gba ibi tó wọ́n tó wọ́n fi sí they can arm those guys láti dá ìpò tó ń bá rọ̀rọ̀ sọ kò sí kó tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ o. bẹ́ẹ̀ni advice àkíyèsí mo ní pé kí n pè é sí nìyẹn tó bá tún ṣe ń lọ mo tún lè pè padà. lórí ti bàbá Mohbad tí a gbọ́ nǹkan. Ah, mi ò tí ì gbọ́ nǹkan mi ò tí ì gbọ́ yẹn. òun náà làwa ń sọ fún yín àwa ń sọ fún yín bá a ṣe ń gbọ́ báyìí. ok ẹ ẹ tí mẹnu bá kí n tó kọ. ok ah, ok ok ok ok àti ó mọ̀ pé gbọ́ àdúrà àdúrà olúwa wa lè gbọ́ ìgbà tẹ́ wọlé ẹ máa bá àbọ̀ lórí ètò ẹ máa bá àbọ̀ hmm. wòlíì dj babs ni ó fi ọ̀rọ̀ lórí afẹ́fẹ́ rú <laughs> tó gbogbo ẹ̀yin tí ẹ wà lórí rédíò pẹ̀lú wa nǹkan tí à ń try láti sọ òun ni pé àwọn ìròyìn kan ló tẹ̀ wá lọ́wọ́ níbi tí wọ́n ti jẹ́ kó yé wa wípé eh, bàbá Mohbad wọ́n ní pé inú inú fu àyàfu wọ́n ní ló wà wọ́n ní ṣe ni ò tiẹ̀ súnlé mọ́ pé tó bá kú bìkan á tó lọ bìkan láti bìkan sí bìkan pé gbogbo ìrìn tí bàbá Mohbad rìn káàkiri wọ́n ní tìfura tìfura tìbẹ̀rù tìbẹ̀rù òun ló fi rìn báyìí tó díje bá fi ṣe ìmọ̀ràn wúrọ̀ ọ̀rọ̀ wúlà lè sọ fún agbófinró nàìjíríà lórí ọ̀rọ̀ yìí èmi ti fún wọn mọ̀ràn látàpá ọ̀dọ̀ tèmi o. bẹ́ẹ̀ ni ẹ tẹ̀ ti ẹ ní sọ̀rọ̀ tán gbogbo èyí tó jẹ́ kínní ìbẹ̀lẹ̀ ti sọ yìí ẹ ṣe rí wọn ní ikú lé ibí kú lé ò bá pa ni torí ó lè pa ni nígbà tí gbogbo wọn ti choose ibi tí wọ́n fẹ́ wà báyìí sìn kálukú ti sọ angu tó ń fẹ́ wà tí bàbá rẹ̀ ti jẹ́ pé òun nìkan ló dá dúró báyìí hmm. bàbá nìkan ló dá dúró báyìí àdẹ̀wá ní ká wò pé okay fine kò sí bó ṣe lè jẹ́ ẹ fi bàbá yìí lọ́rùn sílẹ̀ wọ́n mọ wọ́n mọ wọ́n mọ nǹkan táwọn ń sọ but àwọn èèyàn rí wọn ní ìrírí wípé wọn ò mọ nǹkan tó ń sọ. Hmm. ẹ bẹ́ẹ̀ kúrò lẹ́wọ̀. bẹ́ẹ̀ kọ́ mi ẹ kúrọ̀ lẹ́ o. hello sir. ah ẹ mà ti wọlé. ẹ kúrọ̀ lẹ́ sir. ẹ ṣeun erupọ rẹ àwa nìyẹn. Ibrahim ló ń sọ̀rọ̀. ẹ ṣeun ó ọ̀rọ̀ yẹn nìyẹn bá ọ dá sí. ṣe ọ̀rọ̀ bàbá Mohbad yẹn yes ṣe security fún baba Mohbad yẹn wà very very important pẹ̀lú prime boy yẹn according to Mr. Oriyomi Babatunde tan something ṣe wà very very important ṣe Nàìjíríà Nàìjíríà nàìjíríà kọ́lọ́hún kó ṣàánú wa lórílẹ̀‐èdè yẹn ni kó bá a tún lórílẹ̀‐èdè wa ṣe lórí kò sóòótọ́ kò hmm. dẹ̀ wọ́n lè pa anybody at any time kọ́lọ́hún máa ṣọ́ ẹ̀mí wa ni. àmì o. Hmm. ṣerú wà very very important ó wà very very important nǹkan tí mo rò ní pé mo mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀ mo mọ̀ pé a fẹ́ ṣẹlẹ̀ torí àwọn tí ó lè sọ̀rọ̀ wọ́n tẹ́tì wọn dé lẹ́bù yẹn ni. bẹ́ẹ̀ni. wọ́n tẹ́tì wọn dé lẹ́bù yẹn ṣé ń gbọ́ mi sà. à ń gbádùn yín dáadáa o àwọn tí lè sọ̀rọ̀ wọ́n tírẹ́tì wọn dé lẹ́vù yẹn ni ló jẹ́ kẹ́nu àdúrà wúwo ló jẹ́ kí ẹ lọ máa bẹ̀ torí ọ̀rọ̀ yìí àwọn tó lágbára wà ń díẹ̀ ayé máa ń sọ nǹkan kan wọ́n ní ọ̀rọ̀ yẹn ó máa ta láti gun kan débi gun kan débi gun kan ṣẹ̀dẹ̀ bí mo bá tó kú yìí orúkọ tó ń jẹ́ yẹn orúkọ ńlá ni ìmọ́lẹ̀ ni bẹ́ẹ̀ni tó bá dẹ̀ ṣòkùnkùn láyé ìmọ́lẹ̀ ló borí ẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ni jẹ́rí ó máa ọ̀rọ̀ yìí máa tọ ìmọ́lẹ̀ sáwọn kankan kan wọn ò dẹ̀ fi wọn ò dẹ̀ fẹ́ kó wá rìvíw káwọn èèyàn mọ̀ wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ kọ́lọ́ sọ bàbá Mohbad ní kọ́sọ́ gbogbo wa lápapọ̀ àmì o torí ọ̀rọ̀ yìí ó ti lọ jù báyìí wọ́n dẹ̀ ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn táwọn èèyàn bá lè mọ̀ àṣírí tú nìyẹn àṣírí ẹni tó pa gan nìkan kọ́ wá tú torí wọ́n tún láwọn wọ́n láwọn kan igi lẹ́yìn ọgbà kan lẹ́yìn. Hmm. ọ̀rọ̀ yìí le gan àwọn tó dẹ̀ wá ti kú bọ̀bọ̀ yẹn lórí Mohbad gangan fúnra ẹ̀ according to nǹkan tèmi ń rò instinct tèmi ò dẹ́ ń tàn mí jẹ náà bẹ́mi náà ṣe máa ń wora mi yìí àwọn tó wá ń di ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ó ah, ó powerful ó powerful tó secret tó mọ̀ secret tí Mohbad mọ̀ tó ń ṣe dẹ́mi ẹ̀ légbodò hmm. wọn ò fẹ́ kí wọn ò fẹ́ kẹ́ni wọn ò fẹ́ kó sọ́wọ́ ẹnì kankan wọn ò fẹ́ kó tú sọ́wọ́ ẹnì kankan hmm. ṣe rí wọ́n lo ìyàwó ẹ̀ ègésẹ̀ ni. Hmm ìyẹn náà kò ní intention àti ṣe gbogbo àti ṣe yamayama yẹn sí àti máa threatening yẹn àti máa ṣe yamayama sí wọ́n hmm. lu ègèsẹ̀ ni wọ́n threatening wó lédi yẹn náà débẹ̀ ni ṣé ẹ̀dẹ̀ rí inú kòròdú tí bàbá Mohbad ń gbé yẹn ah! bàbá orí afẹ́fẹ́ mo wà mo dẹ̀ ń sọ ìkòròdú wọ́n lé ń bẹ̀ yẹn o hmm. àwọn ṣé rí àwọn tó wà ń bẹ̀ nínú kòròdú yẹn nínú ìkòròdú yẹn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ kọ́ lọ́hùn tó ní ẹ̀ṣọ́ lọ́dọ̀ tó láàbò lọ́dọ̀ kó dáàbò bàbá Mohbad ni o kíkọ́kọ́ gbọ́dọ̀ ṣẹ̀mí wọn lágbára lọ́kọ̀ọ́ kò ní gbogbo wa. Hmm. jẹ́ nǹkan tẹ́ sọ́nsìn báyìí ara mi dẹ̀ ń gbọ̀n orí bákó ní táwà ni mo wà tí mò ń wọlé báyìí tó pé mo fẹ́ sá wọnú orú báyìí ara mi ń gbọ̀n báyìí. ẹ sá ẹjọ kó o kó má lọ fò yìí o bákó nílẹ̀ wa o. ipa ọ̀tá ò ní ká wọn. àmì o. ipa ọ̀tá kò ní ká wọn. ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ wọnú ẹ máa sọ̀rọ̀ wọnú ilé lọ ẹ dákun tójú yín bá fẹ́ pòyì kọ́ lọ pòyì sórí bẹ́ẹ̀dì ẹ̀dójú yín ó pòyì kẹ́ ẹ lọ ṣubú sórí bẹ́ẹ̀dì. mo ti ń gbé kọ mo ti ń gbé kọfí mi wọlé báyìí. ẹ ó tó bẹ́ẹ̀ torí justice olùbàdàn la béèrè a ní béèrè justice fẹ́yìn o. prime boy tó dẹ̀ sọ yẹn wọ́n ti mọ̀ pé prime boy sì báyìí ó ní last option báyìí wọ́n máa target bọ̀bọ̀ yẹn wọ́n máa target ẹ̀ nítorí máa fún jẹ kọ́lọ́ má jẹ wọ́n poison wọ́n lọ́ má jẹ wọ́n lọ fún ní nǹkan tó máa dọ́ọ̀ brain àbí nǹkan tó wá fi ní kó wà ókè tí òfin nílé sọ̀rọ̀ mọ́ mm. ọlọ́run ò ní fún wọn ṣe gbogbo pa tí ò ní jẹ́ kára sí ọ̀rọ̀ yìí ọlọ́run á mú un kúrò ńlẹ̀. àmì o ọlọ́run á mú un kúrò ńlẹ̀. àmì àná ọlọ́run á mú un kúrò ńlẹ̀. àmì torí pé fíìmù ó ti lọ díẹ̀ níbà díẹ̀ ń máa ń gbóná gan-an. ó máa ń gbóná ó máa ń gbóná o lágbára ọlọ́run olórí olórí ogun ọlọ́run aṣẹ́gun ẹ̀. àmín ọlọ́run bá dàrún mm. ọlọ́run dàrún wálé a máa rọ́pò lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ n kúrò lórí ìlàfọlá. ẹ ṣeun ẹ ṣeun mm, for now bí àṣà díje bàbá jẹ bẹ́ẹ̀ni for now ìdàkúdà tẹ dálẹ ẹ̀yin ni ọlọ́run. ìdàkúdà kọ <laughs> ìdàkúdà kọ slogan for now wọn kọ kó lórí ìlà. <laughs> ẹ kọ̀tínú tẹ bàbá. ẹ for now kémi náà kọ̀ntínú. ẹ gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ṣe rí gbogbo kinní tabaníkà wò dáadáa àwọn kan ò faramọ́ bí baba Mohbad ṣe ṣe ṣe tribute nǹkan ìyẹn orin tí tí wọ́n ṣe èmi náà rí mẹ́sẹ̀gì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí i kò yẹ kí baba Mohbad ń ṣe àwọn èèyàn tribute kan ṣe gbogbo ẹ̀ but sẹ́rí àkíyèsí pọ̀ rẹpẹtẹ tó yẹ pé àsámá sọ pé ṣé baba Mohbad sọ kéré nú ayé ni ṣé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe kọ́ lọ́sọ̀. ìyẹn tiẹ̀ wá dùn ẹ̀rọ ẹ̀kúrọ̀lẹ́ o asalaamualeykum ah, alhaji. ẹ ṣàlàyé salamu. ẹ kọ́ ọ̀lẹ́ ẹ̀kún ẹ̀kún mo lè sùn. ẹ ah, ẹ lè sùn. mo lè sùn. Ah, ṣé ẹ ti jẹun. àtìgbà tí mo dé láti ibi iṣẹ́ tí mo ti pè yín láàárọ̀ yẹn pé kìnní mo lè sùn ṣe ẹ̀yà mi ṣe gbì. ṣé ẹ ti jẹun. tó tiẹ̀ oúnjẹ tiẹ̀ kọ́ là ń sọ báyà láì. ẹ dákun òkúnnú la fi gbé tìta òkúnnú la fi gbé tìta ẹ dákun o oríyọmí babátúndé yẹn ah máa yẹn lọ́pọlọ bàjẹ́ ó máa ń think hmm. fast gan. bẹ́ẹ̀ni. ah máa yẹn máa ń think fast o ẹ jọ̀ọ́ bá wa pariwo níbo nìyá prime boy wà ibo nìyá prime boy wà kọ́ má lọ sọmọ ilé ṣe ọmọ ọlọ́mọ ah yeyeyeye àti bàbá Mohbad báwo la <coughs> kò ní kó tiẹ̀ wá bìkan lọ sá pamọ́ tẹ́nìkan kò mọ ibi tó wà mo sọ láti ilẹ̀ kọ́ mọ́ lọ ṣe bàbá ilé ṣe é. ọlọ́run ò ní fún wọn ṣe. àdúrà wa ni pé ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. àmì o àwọn iṣẹ́ ọlọ́run tó nípọn ju ẹ̀wọ̀ rẹ̀ lọ. wọn ò ní fẹ́ jẹ́ kó wá sọ̀rọ̀ yẹn ní court wọ́n ti mọ̀ àṣírí ti tú alájẹ bá wa pe ìyá prime boy kó bọ́ síta kó sàn jẹ́ kó tètè lọ wá bó ṣe máa dá kó má fún lóúnjẹ kankan níbi tó wà yẹn. Hmm kọ́ máa fún lóúnjẹ pọ̀pọ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ o hmm. ọlọ́run máa ṣàánú adúrú wàhálà ò lè dé tó ẹ wo dj baptist church ẹjọ ẹ bá mi ẹ wò má pè é má sọ̀rọ̀ létà ẹ ṣeun ẹ ṣeun ẹ lọ wá nǹkan jẹ dákun à ní bẹ́ẹ̀ béèrè justice fún yín o ẹ lọ wá nǹkan jẹ o ẹ dákun ẹ ṣeun ẹ ṣeun. àfi dj methodist náà torí ọlọ́run. <laughs> dj primary school níbi tọrọ ń lọ yìí a sì kéde. ṣíṣe foundation sí o ti ẹ̀ da ẹ̀ ẹ̀ fẹ́ pàṣúná mi ẹ̀ ẹ̀ fẹ́ pàṣúná mi fún mi. ẹ̀yà mọ̀ ka bíbélì yìí dáadáa mò ń kà dáadáa o. gbogbo baptist church tá à ń gbé yìí kò sígbà tẹ̀ ní di djcac. gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ àwọn inú àwọn kan ò dùn mọ́. mo rí àwọn èèyàn kan tí wọ́n ọ̀rọ̀ táwọn èèyàn sọ pín sí méjì. bẹ́ẹ̀ni. àwọn kan ní àwọn kan ní ẹ̀ lọ́sàá alo salama aleykum alaji. yes sir baba ibo abo salam. èmi nìyẹn èmi prince adéwálé ni mo tuntun dé. Hmm. prince adéwálé ẹ tún ti dé. bẹ́ẹ̀ni láti libreville. láti libreville. níbo ló kí ló jẹ́ bẹ́ẹ̀. gabon. gabon. láti gabon. àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni. ok bẹ́ẹ̀ni tẹ bá wo inú screen yín dáadáa mo máa ń follow yín up gidigidi gan-an ni. Hmm. ṣe rí ọlọ́run ò ní pa làákàyè yín. Hmm ẹ̀yin pẹ̀lú àwọn ìpìdí yín dj babs àti ayébọ̀bọ ah, ọlọ́run ọba ọlọ́jọ́ ni àtúbọ̀ <laughs> máa tì í lẹ́yìn àmì ó àmì ó àmì ó kẹrẹ́yìn gọ́gọ́ gẹ́gẹ́ bí freelance journalist hmm. ẹ́ ṣẹ́rọ́rọ̀ tó wà lẹ́yìn wà láìta láì súnmọ́ bíi láì bíi láì làṣìláwa ẹ̀yin gangan ẹ̀yin gangan ni mò ń bá wí hmm. tọ́ba ní kẹ̀ẹ́dájọ́ ẹ̀ẹ́dájọ́ ẹ̀ẹ́dájọ́ ẹ̀ ti ro kodò rọ̀ torí ọmọdé àgbà sọ̀rọ̀ ọkùnrin sọ̀rọ̀ obìnrin sọ̀rọ̀ ẹ̀yin gan tún ẹ wo gbogbo ẹ fíìmù yẹn láti bẹ̀rẹ̀ ẹ ti mọ nǹkan tó lọ ṣùgbọ́n àwa kọ̀ máa jà sí díẹ̀ ni. ṣẹ́rí mm. mm. ṣẹ́rí hmm, orin òbí kò sọ́gbọ́n tó lè dá kò síwà tó lè wù tó lè fi tára iye lọ́rùn ó wà nú ọ̀rọ̀ yìí hmm. ẹ wá lọ sínú ìtàn ọba Solomoni ẹ wo bí Solomon bó ṣe dá ẹjọ́ ìyálé àtìyàwó hmm. hmm? ẹ fòye gbé ṣe rí mo ti sọ láti ilẹ̀ mafia game mafia game àṣírí dẹ̀ máa tú àṣírí máa tú ṣe rí gẹ́gẹ́ bí àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ síwájú wípé prime boy àti baba mohbad life wọn wà in danger. Mm kò sọgbọn nàìjíríà kò sí security o ajá gángan lèmi ń gbé ní lẹ́kì mo ti meet Mohbad ní ẹ̀ẹ̀kan rí nígbà tí mo lọ sí nàìjíríà sometime like december yẹn eh? okay. so mo mọ̀ briefly now nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Hmm wàláì tàláì ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run wọ torí pressure ti pọ̀ jù influential people torí bọ̀bọ̀ yìí wọn fẹ́ kó lọ ni o wọn fẹ́ kó já ni tí bọ̀bọ̀ yìí tó bá fi lè mú ọdún ìkalẹ̀ wàláì ó máa bíìtì gbogbo wọn pátápátá. Hmm. in which they don't want to happen wọ́n so mastermind the game yìí débi wípé wọ́n lérò wípé ó máa wá tayọ báyìí wọ́n expect rẹ̀ hmm. wọ́n ṣèfi pé kọ́tọ́kọ̀ máa ṣe fẹ́rẹ́ tó máa mú jẹ but it is a shame for Nigerian government. It is a shame for Nigerian police. It is a shame for us all Nigerians. Wípé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní àárín wa wọn ọdẹ wọn ọdẹ wá nǹkan tó bá ní kó dájọ́ yẹn ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ Mohbad ní kọ́kọ́ ló máa lọ o Mohbad ní kọ́kọ́ ló máa lọ òkú sì máa sùn ẹ lọ kọ́ sílẹ̀ mm. bí ṣe sọ fún yín mm. because end as riot ìmí ó tún bọ̀ everybody calm nísìnyí everybody calm wọ́n ń wò wọ́n ń wò wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ kán dájọ́ convict prime boy ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n dájọ́ kán ṣe final judgement ẹ máa wá wo báwọn ọmọ Nigerians wọ́n ṣe máa jáde tó máa tú síta Mohbad di kọ́kọ́ ló lọ hmm. òkú sì máa sùn. Hmm ọlọ́run ọba ẹlẹ́dàá gbọ́ ẹ máa di ọ̀rọ̀ mi mú ti bá sọ mi ò ní fẹ́ gbà yín lásìkò mú kọ́ máa máa sọ sókè ní pọ́ìntì ní àwọn nǹkan ti bá gbà fún sókè ní so ẹ jẹ́ ká dé kúrú bẹ́ẹ̀ mo ṣe fọ́lọ̀ yín o ẹ ṣe gan sa ẹ ṣe ẹ ṣe sa ọlọ́run á wà pẹ̀lú yín. ẹ ṣe sa wọn náà wọn fẹ́ gbà lásìkò mm. èyí tó ti gbà náà. Mm. kọ́dọ̀ fà lùbáríkà sí. gẹ́gẹ́ bí mo yẹn ń sọ lọ lẹ́ẹ̀kan àwọn èèyàn kan ò ní wọn ò fara gba ti bí baba Mohbad bó ṣe ṣe tribute song bó ṣe ṣe tribute song. ẹ eh, bọ̀tẹ̀ eh, tí ó wá fọ́nì ni pé ṣé à ń pé bí tí ẹnìkan bá ti ń ro nǹkan hmm. tí ó bá lóun ò láìkè ibẹ̀ náà lẹ́dẹ̀ ti rí ibẹ̀ lẹ́ ti rí ẹlòmíì tẹ́nìkan bá ṣe nǹkan kan sìn tó ní tẹ́nìkan bá ṣe nǹkan táwọn èèyàn bá ní kò dáa ibẹ̀ lẹ́ ti rí àwọn èèyàn ẹ ló sà. yes uh, Alhaji DJ Batsey. Baba ẹ kálẹ́ o. yes sir ẹ káàbọ̀ sórí ètò ṣe rí ọ̀rọ̀ yìí it is it is so saddening it is mm. really really saddening um, bí tí ìlú wa ìlú wa bó ṣe rí yìí kálá bá wa tún nàìjíríà ṣe ṣé gbogbo yàmàyàmà nọ́nsẹ̀nsì tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí kò ń ṣẹlẹ̀ ní àwọn other places bẹ́ẹ̀ hmm. kí ló kí ló tún disturb bàbá oníbàbà fún bàbá yẹn ti lose ọmọ ẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ wọ́n tún disturb ẹ̀. Ah, kò tún lè sinmi kò lè sinmi síbì kan just as you rightly said Alhaji hmm. Dad Dadi Mohbad need a lot of a lot of help from different people ṣẹ́rí àwọn alábòsí dẹ̀ pọ̀ ní Nàìjíríà yẹn àwọn alábòsí wọ́n pọ̀ ṣẹ́rí gbogbo àwọn blogger àwọn blogger dìdìrì yẹn náà gbogbo wọn lọ́pọ̀ tó máa ń to ẹjọ́ ẹjọ́ wèrè ẹjọ́ tí ò make sense it's just it's so sad you know ṣe tẹ́tí ẹ ṣe sọ kínní yẹn i don't know what to say. Mm, as a matter oh. of fact i don't know what to say. kò hmm. ó jẹ́ nǹkan tó báyàn lọ́kọ̀ jẹ́ ó báyàn lọ́kọ̀ jẹ́ gidi gan kálá kọ́ kálá bá wa tọ́jú báyẹn i don't know èmi náà know. in fact ọ̀rọ̀ yẹn ẹ pé àmọ́ tá a fẹ́ sọ sí i èèyàn wà láìtàlà ṣẹ́rí tí mo ṣe wà yìí is is something that you've been saying there international communities are supposed to come together and see what we can do to assist this man. kò jẹ́ kí wọ́n tún máa victimize man yìí lórí lórí gbogbo kìíní àwọn tí ṣe rí àwọn tí wọ́n ṣe nǹkan gangan ló jẹ́ kí wọ́n súnmọ́ wọn súnmọ́ wọn àwọn tí wọ́n wá àwọn èèyàn tí ò bá ti léèyàn tí ò bá ti lẹ́nu lọ́mọ máa ń fìyà jẹ nàìjíríà èèyàn tí ò bá ti léèyàn àbí èèyàn tó fẹ́ ẹ wo gbogbo àwọn tó lọ tì mọ́lé yẹn ṣé àwọn yòókù tó wà ń ta yẹn àwọn tó wà ń bẹ tó wà ń bẹ gangan nígbà téèyàn kú ẹ ẹ tì wọ́n mọ́lé ẹ ẹ tì wọ́n mọ́lé èèyàn tó ti lọ tó ti sọ̀rọ̀ tó ti kúrò ń bẹ̀rẹ̀ lọ tì mọ́lé hmm. bàbá tí ò sí ń bẹ̀rẹ̀ tó ń wá káàkiri ń sìn alájẹ ti ní ká má ṣe pé hmm. ìyá tí ò tọ́jú ọmọ hmm. ìyá tí ò tọ́jú ọmọ ó wípé kó wá lọ sin ọmọ kí where is the result where is the result the reason tó fi wú òkú yẹn jáde. in fact in fact in fact ó lágbára kí sọ ààrẹ anything you just want everything to be wasted ẹ tún wá bọ́dẹ̀ yẹn máa ń ṣe nìyẹn o ẹ tún wá tún wá fẹ́ máa kí bàbá oníbàbà kó tún máa ẹ má ẹ jẹ́ kí mi ẹ jẹ́ n tún kúrò lórí ìlà kẹ́lómi tún kọ́ mi bóyá oh. bóyá lómi máa sọ̀rọ̀ bóyá lómi máa gé tánṣà yẹn ẹ ṣe gan sa bẹ́ẹ̀ ni i'm sorry. Ah, ẹ̀rí pọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ tí ó ń affect gbogbo ìlú pátápátá. ó dàbí òrònà tó ti dorí àgbàlagbà kodò. ó dorí àgbàlagbà kodò ó dorí hmm. ọmọdé ó dorí àgbà kodò. kókò nǹkan tẹ́mi kan ṣe ń sọ náà ni pé wọ́n ní ibi tọ́rọ̀ dé dúró yìí àfi ká pe àwọn ọlọ́pàá nàìjíríà. bẹ́ẹ̀ni lóòótọ́ àwọn èèyàn máa ní kó sọ ọlọ́pàá ẹ mọ̀pọ̀ ọlọ́pàá yẹ burúkú ni wọ́n náà láà fi kọ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. pẹ̀yẹ ọlọ́pàá ọwọ́ yín ni bàbá Mohbad wà because ẹ̀rọ sì wà nílé ẹjọ́ àti wá gbọ́ ọlọ́mọdé àríkò ṣe dáadáa ọlọ́mọdé àgbọ̀ under their watch ọlọ́mọdé àgbọ̀ nǹkan kan ti ṣe prime boy nǹkan kan ti ṣe daddy nǹkan kan gbọ́dọ̀ ṣe nǹkan ẹ lọ kúrò lẹ́wọ̀n bẹ́ẹ̀ni. ẹ lọ ẹ kalẹ o. ṣé wà lórí ètò pẹ̀lú wa ni. ẹ kú fẹ́ o. yes ma. bẹ́ẹ̀ni o. ẹ ṣeun ẹ bá wa dá sí. láti Ifẹ̀ o. láti Ifẹ̀. Ah, Ifẹ̀. ṣe rí nǹkan bẹ́ẹ̀ni. ẹ bá wa kí ẹ bá wa kí bàbá ọ̀rọ̀ wa ọ̀ ní òfin fẹ́ ọ̀ jàjẹ́ lẹ́ẹ̀kejì o. bàbá wọ̀ ni. Hmm. bàbá wọ̀ ni. ẹ bá wa kí wọn ẹ ṣeun ẹ ṣeun ẹ kú ètò ọlọ́run á wà pẹ̀lú yín o àti ẹnìkejì yín ní studio. Mm, DJ, ba DJ Baptist Church. <laughs> bẹ́ẹ̀ni <laughs> ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ sọ ṣé ẹ rí ti bàbá Mohbad mm. kí wọ́n bá wọn get another line another sim pack. okay. kí wọ́n get ẹ̀ fún wọn eléyìí so that wọn ní lè torí wọn lè fi lé wọn lè fi trace wọn èyí tí wọn ní lọ́wọ́ yìí wọn lè fi trace wọn kí wọn bá wọn get another sim card hmm. kí wọn máa lò yẹn ẹni tó bá fẹ́ contact wọn wọn lábúrò wọn kan wà ní Amẹ́ríkà kí wọ́n máa àbúrò wọn lẹ́yìn lè ní new number wọn yẹn lọ́wọ́ àwọn tó bá súnmọ́ wọn tẹ́ ṣe pé jẹ̀níìlì ni wọ́n ń fight for justice fún ọmọ wọn tó dolóògbé wọn lè ní lọ́wọ́ kí wọ́n má fi trace wọn then àwọn náà kí wọ́n má kán má jẹ́ kí àti àti ìyàwó inú àti girlfriend àti whoever kán má jẹ́ pé kí wọ́n mọ ibi tí àwọn ń lò sí lọ́wọ́lọ́wọ́ báyìí mm. a wá ń fi àsìkò yìí orí rédíò live ni mo ti ń sọ̀rọ̀ yìí mm. bàbá Mohbad a fi kọ́ gọ́vnà Sanwó-Olú lọ́rùn mm. a fi kọ́ lọ́rùn a fi Tonto Díke lọ́rùn a fi Wùmí lọ́rùn àfikọ́ ya Mohbad lọ́rùn tí nǹkan kan bá ṣe bàbá Mohbad lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí àfikọ́ Sam Larry lọ́rùn àfikọ́ Naira Marley lọ́rùn àwọn tí wọ́n ń lépa ẹ̀mí bàbá yìí gbogbo wọn láti fi kọ́ wọn lọ́rùn nísìnyí nísinsìnyí tí nǹkan kan bá ṣẹlẹ̀ àti máa àti mọ ibi tó ti wá nísìnyí torí pé bàbá yẹn kò rìlíìsì òkú ọmọ yẹn mm. òní tí wọ́n ṣe ń lépa ẹ̀mí bàbá oníbàbà káàkiri nísìnyí bàbá yẹn ẹ̀mí rìn ó gbogbo tọmọ ó máa jẹun ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn tó hmm. ṣẹ́kù wọn á dún wọn á san ọjọ́ fún fún bàbá yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ṣe rí ṣe rí Ìyábọ̀ Òjó mo wo fídíò kan nísìnyí tó ní pé Wùmí sọ pé lọ́ọ̀yà pé bàbá pé bàbá Mohbad ní o rẹ́dí fún DNA nísìnyí tó ń <laughs> mimic ẹ̀gbọ́n mama Mohbad ẹ̀gbọ́n ya bàbá ẹ̀gbọ́n bàbá Mohbad tó ní pé kàn lọ gbé agogo fóun ṣe rí obìnrin yìí in fact <clears throat> ìgbẹ̀yìn rẹ̀ ọlọ́run ló máa jẹ́ pé kí ìgbẹ̀yìn rẹ̀ pé kó ṣe pé kínní àwọn èèyàn. ṣé Ìyábọ̀ Òjó ni ó sọ yẹn àbí. <clears throat> bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ wo tán ní platform kan nísinsìnyí mo rédíò yín wà ló wà on mò ń gbọ́ yẹn mò ń dúró dìgbà tẹ́ máa tẹ́ máa bẹ̀rẹ̀ ètò then mo wò lórí platform kan nísìnyí tó ń ṣe yẹn tó ń gbá gogo tó mìmíkì màmá yẹn wípé kàn lọ mhm. gbá agogo wá fóun pé kàn lọ ṣe pé kókó tó ń lu agogo ẹ má sin o ẹ má sin o tó bá fẹ́ sin èèyàn ṣé bó náà bímọ ṣé bó bímọ àbí pé kó lọ wára ilé ẹ̀ bàbá òun bàbá sọ pé òun ò tí ì sin ọmọ ó ṣe wá le tó bẹ́ẹ̀ yẹn ó ṣe le lára ẹ̀ tó bẹ́ẹ̀ pé kí ni tí ò bá ṣe pé wọ́n ti ní wọ́n ti ẹni ọtí máa rí pé wọ́n ti ní plans pé lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe gbogbo wọ́n tilẹ̀ dí àpòpọ̀ mọ́ wù mí wọ́n fẹ́ ṣe nǹkan kan pé kọ́mọ yẹn kó má ráyè jà ni. Hmm ọlọ́run á jẹ́ pé bàbá Mohbad borí ẹ kú ètò ẹ kú ètò nǹkan mo fẹ́ dá. ẹ ṣeun ma mm. tó dj baptist church baba dj primary school mm, baba dj international school. methodist gan ṣì máa wò. <laughs> Na ọ̀rọ̀ tá à ń bá bọ̀ a ti rí àwọn èèyàn tó jẹ́ pé bí wọ́n ṣe blame baba Mohbad pé kò yẹ kó ṣe tribute song mo wá láwọn èèyàn méjì kan tí wọ́n kanta ọ̀rọ̀ yẹn mm. tí àwọn dẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan tó dáa ni baba Mohbad ṣe ǹjẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ àwọn yẹn láti sọ wípé tí wọ́n bá rántí nígbà tí ọmọ wọn nígbà tó ọmọ pásítọ̀ Adébóyè kú ọmọ tí wọ́n tún dàgbà ju Mohbad lọ wọ́n ní bàbá ṣe ìwàásù ní ọjọ́ kejì pásítọ̀ Adébóyè wọ́n náà ṣe ìwàásù ní ọjọ́ kejì tọ́mọ wọn kú pé yẹn ni wípé tribute song tí wọ́n ṣe yẹn ò ní mí ni ẹ̀lẹ́kùrọ̀ lẹ́sà àbí màá ẹsẹ kúrò lẹ bàbá mi ṣe wà ókè. àdùkọ ṣe mọ́mì wa mọ́mì àbí dádì. ọkùnrin lèmi o. Ah. <laughs> ẹ ṣe sá. ẹ ṣeun. ẹ kú ètò. ẹ ṣeun lẹ. ọlọ́run a máa kọ gbogbo yín mọ̀ ṣe. àmín sà. ẹ ṣe alàgbà baptiste ah. ìdọ́yà máa pọ̀ sí. <laughs> wọ́n yẹ àwọn ọmọ ìjọ máa lékún sùtánà ò ní fi sílẹ̀ olúwa àmì ẹ wọn ò ní rírú wọn ò ní rírú ìyá àjọ bíi Ìyábọ̀ Òjó. àmì àmì. ṣe rí ẹmọ nǹkan tí màá kàn sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo wa láti ọgbọ́n ìmọ̀ àti òye náà ń kọ́ àwa ọkùnrin tá a ṣe ń dìde bọ̀ ń sìn. bẹ́ẹ̀ni. Hmm. ọkùnrin tó kù ń sìn ẹ jẹ́ ká ti ọ̀rọ̀ bàbá Mohbad. ká ní àkíyèsí sí ìgbésí ayé tiwa. bẹ́ẹ̀ni ṣẹ́rí àwọn ọmọ gan téèyàn ń bí láyé òde ìní ó ku ọmọ yẹn ó ku ọlọ́run ó hmm. ku àwa òbí gan ó ku ọlọ́run èmi máa ń gbàdúrà kan olúwa ò ní ṣe mí lẹ́ni tá dúró de ọmọ kí n tó jẹun láyé. àmì ẹ̀mí àtèmi náà mo dẹ̀ ti ń gbọ́ àdúrà yẹn lẹ́nu òbí tó bí mi as back as nineteen seventy maybe like seventy four hmm. tí bàbá mi ti máa ń gbà ládùúrà tí mo máa ń gbọ́ hmm. láti kékeré mi wọ́n máa ń sọ létí mi hmm. pé òun ò ní dúró de ọmọ kóun tó jẹun olórí àdúrà ni tábàlà dúró dọmọ ká tó jẹun tọmọ yẹn bá kú kán. wàhálà oúnjẹ kú nìyẹn o. Mohbad ti kú kí ni bàbá ẹ fẹ́ jẹ. ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ security wise lórí bàbá Mohbad. Hmm. bàbá Mohbad kó kó kó iṣẹ́ rílẹ̀ tó ń gbé yẹn kó fi ìyá kó fi àyíká ilé yẹn sílẹ̀ kó lọ wábi kan dúró sí. Hmm. ọlọ́pàá Nàìjíríà kò ṣeé fọkàn tán. ó ṣàmọ̀tẹ́kùn la máa ṣọ́ bàbá Mohbad níbi tó bá wà kán sanwó fàmọ̀tẹ́kùn kán lọ máa ṣọ́ bàbá Mohbad kó ní private security káwọn èèyàn dáwó fún un ọkùnrin mélòó báyìí àwa ọkùnrin mélòó la fẹ́ràn bàbá Mohbad lọ́wọ́ ibi tó yẹ ká ti rí pé ọkùnrin kan dìde sí bàbá Mohbad torí tiẹ̀ ló dé tá a rí ìjà àmọ̀tẹni tó ń bọ̀. bẹ́ẹ̀ni àmọ̀tẹni tó ń bọ̀ tẹni tó ń bọ̀ wá lè burú ju tẹ́lẹ̀ tó dé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n báwo la ṣe lè pe àkíyèsí wa sí nǹkan tó ṣẹlẹ̀ yìí kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ Ìyábọ̀ Òjó tó ń pariwo tó ń kékeré ṣóòkù ara ilé ẹ̀ ni Hmm. ẹni tó lòkú ní bóun ṣe fẹ́ ṣòkú ni ó ti jẹ́ pé a ní òfin nílùú ìlú òyìnbó ni mò ń gbé èèyàn kan ò lè kú kán gúnyàn lọ́bẹ pa síta níbi tí mò ń gbé ní London tí mò ń gbé tán má gúnyàn lọ́bẹ wọn ò bí ẹnìkan dáńkú débi tán ti gún ènìyàn lọ́bẹ tí ọlọ́pàá bá ti lè fi red flag wọn síbẹ̀ or blue flag wọn wọn ò bí ẹnìkan dá bẹ́ẹ̀ gbé mọ́tò síbẹ̀ ẹnì gbé mọ́tò yẹn jáde àti tọ́lọ́pàá bá ṣe tán. bẹ́ẹ̀ni ok kí ló mú kò dẹ̀ sí èèyàn kan tó máa jáde gan tá a òun fẹ́ ṣe witness to everybody máa forí ẹ̀ pamọ́ pé mi ò lè sọ̀rọ̀ kí ló kan Ìyábọ̀ Òjó ẹ wọlé kí ló kan Ìyábọ̀ Òjó pẹ̀lú òkú olókùú tó bá hmm. jẹ́ pé a níbi tó fi ti wà ni nǹkan tó bá mọ̀ nípa òkú yẹn kàn mú kó wá sọ tó bá jẹ́ pé wọ́n ní security tó dáa ní Nàìjíríà ni irú ẹ̀yẹn ó yẹ kó wà lọ́gbà ẹ̀wọ̀n. Hmm ìjẹ́ ó jà fọmọ tiẹ̀ ó ń jà fọmọ lọmọ ọmọ tiẹ̀ ń lọlé ẹni tó ń mu gbó lọ ń mu gbó ń bẹ̀ ó ń mu drug ṣùgbọ́n kò jà fún ó wá ń jà fókù ọmọ lọmọ tí ì ṣe bí ẹ̀. Hmm. ẹ jẹ́ ká jọ fòótán ọ̀rọ̀ fúnra wa wọn rí èèyàn bá ọmọ olórí burúkú tó jẹ́ pé ìgbẹ̀yìn ayé ẹ̀sìn tó máa ṣe ni ìṣèbó ti ń ṣe ẹ̀sìn yẹn ó dẹ̀ máa ṣe ẹ má wo àwọn èèyàn ti ń sọ fún ìgbẹ̀yìn ayé àti ìgbẹ̀yìn ayé àwọn ọmọ a máa rí bó ṣe rí ṣe bí hmm. yorùbá ní gbogbo wa orílẹ̀-èdè nàìjíríà la dẹ̀ tó ń gbé ọjọ́ ló ń pẹ́ wọ́n ní ìpàdé kì í jìnà. ìpàdé kì í jìnà. òun lọ̀rọ̀ tó ń tó déke àbí ìyàbọ̀ òjò àbí ìyá Mohbad ibi tó bá wù wọn kàn ṣe ṣùgbọ́n ẹ sì kí online fún máa yẹn torí tí máa yẹn náà bá kú wọ́n máa sọ sọ sọ sọ sọ sọ náà ní akànṣọ síbi kan ni hmm. ṣùgbọ́n kán lọ gba àmọ̀tẹ́kùn kan fọlọ́pàá nàìjíríà sílẹ̀ lọ́pàá nàìjíríà ò wúlò o. <laughs> ẹ ṣe gan ni sà. ẹ ṣe àdúpẹ́. bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run akọ gbogbo àmọ́ ṣe. àmín. so n tí mo wá bá lọ ni pé bí ọ̀pọ̀lọpọ̀ ṣe condemn pé kọ́ ẹ̀ kí baba Mohbad ṣe tribute tán sí fọ́mọ wọn. ṣebí tí wọ́n tiẹ̀ tó bí oṣù káàtà àbọ̀ kan tó kọ́. kan tó kọ́. àní wọ́n ní baba Adébóyè àwọn tó bá jọ mọ ìjọ Redeem wọ́n máa jẹ́rìí sọ̀rọ̀ yìí wọ́n ní baba Adébóyè pé ọmọ ìkúlé ni wọ́n ní baba ṣe wàásù jọ kejì wọ́n ní wọn àtúrí pé ọmọ kú kó wá jẹ́ pé Baba máa dorí kodò wọn náà lọ ṣọ́ọ̀ṣì ní ọjọ́ kejì a dẹ̀ rí pé lásìkò gbà kan náà sàràwá àbẹ̀ni lèdi wákà kún yìí ìgbà kan náà wà tọmọ tí wọn náà kú ìgbà yẹn náà ṣe afriti afriti ní ìdírísù tí bàbá sùwé ṣe kìnìún so àwọn náà ṣe tribute song fún wọn so ọ̀pọ̀lọpọ̀ ló dìde pé tribute song yẹn ò ní mí nì pé at least àsìkò tí ọkàn òbí bá bàjẹ́ gan lọ́ọ̀ kó ṣerú nǹkan yẹn bẹ́ẹ̀ni so that ìrora yẹn a lè fi deliver a lè fi deliver message tó fẹ́ fi deliver mm, ṣé ó dìgbà tí gbogbo ẹjọ́ bá wa lọ lọ́sẹ̀ máa sọ pé àwọn ṣe ń ṣe tribute song àwọn ṣe ń dárú ọmọ nǹkan. tó bá sọ̀gùn ẹ lómi kan lè sọ pé àbàbà àsìkò yẹn ti lọ. àsìkò yẹn ti lọ ẹhẹn. ẹ bá ẹ tún fẹ́ máa rán wa létí tó ti lọ. so for me tribute song tó ṣe is not anything at all gbogbo ẹni tó bá ń rí gẹ́gẹ́ bí wípé bóyá ó jẹ́ nǹkan bàbàrà àti fún wọn láwọn example kó lọ question àwọn examples yẹn kó lọ question yẹn because for me is nothing hmm. Davido Davido nínú album tó ṣe ó sì sọ̀rọ̀ ń pa ọmọ ẹ̀ ọmọ ẹ̀ tó kú ọ ṣe sọ fún wa pé gbàtí nígbà tí ọmọ ẹ̀ kú nígbà tí ọmọ Davido kú kí lóye tí ò ṣe kí lóye tó fi release album lè sọ lóòótọ́ ó stop for some time but kí lóye ṣèbínú yẹ́ yìí náà ṣì ni. tí ó pẹ́ tí ó pẹ́ tí everything tó yẹ pé kò pẹ́ ó ti gbàgbé everything they have to move on. yes sir. Ah, ẹ kú ètò. yes sir. Yeah, tribute tribute song ten sọ̀rọ̀ ni mo fẹ́ kọ́mẹ́ǹtì lé lórí. okay okay tribute song. ṣe nǹkan tí nǹkan tí bàbá yẹn tó ṣe yẹn it is the right time to jẹ́ kó ṣe kini. yẹn lọ ṣe kíní yẹn. the right time lọ ṣe. yes right time to jẹ́ kó ṣe lọ ṣe yẹn àwọn èèyàn kàn ń wá ẹjọ́ tí ò ní sense láti tó pa bàbá yẹn. and the reason I said it is the right time to jẹ́ kó ṣe is that wọ́n make statement kan nínú. No, um, triple song yẹn wípé ọmọ tí tólúwa fi tà wọ́n lọ́rẹ táyé gbà lọ́wọ́ àwọn wọ́n tún wá ń fi bú àwọn. Hmm. ṣe mọ̀ pé wọ́n ń wo kinní yẹn lọ́wọ́ bíi tí kinní yẹn ṣe ń ṣe. ẹ̀hẹ́n lọ́ fi deliver message yẹn. bó ṣe ń ṣẹlẹ̀ sí bàbá yẹn ni bàbá yẹn fi ń sọ kinní yẹn jáde wípé ọmọ tó fi ta mí lọ́rẹ táyé gbà lọ́wọ́ so one time gbogbo bàbá yìí ò ṣe kankan there is some there is ọ̀rẹ́ mi kan tájọ dàgbà èmi wà lamẹ́ríkà ọ̀rẹ́ mi yẹn wà nàìjíríà tájọ dàgbà láti kékeré o ó wà lọ blọ́gà nìyẹn ó wà ń sọ̀rọ̀ nípa bàbá yẹn òun náà wá blame bàbá ó ṣàkóso nonsense kéèyàn kan máa sọ wá kọ́mẹ́ǹtì ti tiẹ̀ pé kí ni nǹkan tí bàbá yìí ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ what is the main point wọn ò rí kankan sọ. ọ ní rí sọ. wọn ò rí kókó wọn ò rí kókó olùdarí pé wọn major thing yìí wọn ò rí sọ. mo wá ṣe ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé wípé wo nǹkan tí ìyá tó bímọ tó gbọ́n mọ́lẹ̀ tó sá lọ ìyẹn wọ́n ti yọ nǹkan tí ìyá yẹn ṣe fún. ìyàwó tí ó ń bá ọkọ ní iṣu tó ara ọkọ ìyá mi kankan ọkọ ẹ ní whichever condition tọkọ ẹ wà olóòlọ dáná ó mọ sí ó mọ nǹkan tó ṣọkọ ẹ tọkọ ẹ fi kú ìyẹn náà wà bẹ́ẹ̀ wọ́n pe ìyàwó wípé kí ló pọkọ ẹ oní bàbá ń gbé girlfriend wálé olóòwò placenta <laughs> ẹ̀dọ̀ ṣé àwọn nǹkan tó pa ọkọ ẹ lélẹ̀ ìgbà tí mo fa àwọn just this point mo kàn fa àwọn point yẹn jáde ọ̀rẹ́ mi yẹn sọ pé yes ó ń nọ́ dorí sí nǹkan tí mo sọ because these are not propaganda these are just very very simple fact. pé fílẹ̀ kẹ́ máa bẹ́ẹ̀ tó lọ. ẹ ṣe sá. ẹ ṣe gan sá ẹ kò gbìyànjú. so ọ̀rọ̀ ti tribute song àti clear ẹ̀. bẹ́ẹ̀ni. tó eléyìí tí a gbọ́ tá mú wá fún yín mo rò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ àwọn náà dẹ̀ ti pa ti ké sọ́lọ́pàá nàìjíríà kan dàkún. bẹ́ẹ̀ni. kí wọ́n bá wa fi ààbò tó péye kán bá wa fi mójútó bàbá Mohbad. bẹ́ẹ̀ni. nítorí pé fíìmù yẹn ó ti ń lọ sí ó ti ń lọ sí ọwọ́ parí. bẹ́ẹ̀ni. tí fíìmù bá dẹ̀ ti ń lọ sí ibi tó ti ń dùn the end ti ń dé tán. bẹ́ẹ̀ni. a ṣẹ̀ṣẹ̀ ń sún lọ sí ibi tó ọ̀rọ̀ ti máa fojú hàn ni. fojú hàn ni. nísìnyí prime boy wọn ló máa wá sílé ẹjọ́ dandan ọ̀rọ̀ ọjọ́ yẹn máa clear. bẹ́ẹ̀ni kọjọ nítorí tọlọ́run kó tún eh. fún prime boy náà ní maximum security. ẹ̀yin ọlọ́pàá nàìjíríà bẹ̀yìn ni o ẹ bá fún prime boy ní maximum security ẹ̀dẹ̀ fún baba mohbad. kọ́ má jẹ́ kí anybody anyhow kó jẹ́ wá fún ẹ má jẹ́ anybody tó bá gbẹ́ ní tì wá fún hmm. kó ṣe normal eh, eh, oh, oh, ntọ́ máa ń ṣe gbogbo ohun tí wọ́n bá mọ̀ pé ó yẹ kí kẹ́niyẹn ṣe kó tó dín pé ó wọ ọbẹ̀ and everything kọjọ nítorí Ọlọ́run kọdẹ má tọjọ o prime boy jù kó má bàa disturb ẹ ẹ mentally and everything. tó kọjọ nítorí tọlọ́run abẹ wọn ni. ẹ jẹ́ ká gba ilé ká máa fi yẹn dágbére for now kó tó pa máa sún lọ sí last program wa fún tèmi ẹ má gbàgbé pé people's opinion ṣì máa wáyé ní alẹ́ pátápátá o people's opinion ó máa wáyé tó bá di lálẹ́ pátápátá díje bá ẹ já lọ. Hey, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè pátápátá ẹ a mọ̀ pé bó ṣe rí lọ́kàn tí yín náà lẹ ṣe sọ yẹn àmọ́ lágbára ọlọ́run ẹ a ní fojú sunkún ọmọ lágbára ọlọ́run ẹ gbogbo ohun tó wá ń dùn wá ẹ mọ́mì wa tó tiẹ̀ pè tán ní àwọn ò tí ì jẹun kọ́jọ́ nítorí tọ́lọ́run kọ́ tètè wo oúnjẹ jẹ kọ́ dára gírí ẹni tó dẹ̀ pè wá náà tó tún ní ojú àwọn ń pòyì nídìí báńkólì. àwọn ọlọ́pàá orí íńtánẹ́ẹ̀tì ti dé wọ́n tún ti mú wa mọ́lẹ̀ ẹjọ́ last caller hello. hello the last caller hello sir it's just only mo kàn fẹ́ dá sí i ni mo rẹ́ sọ pé it's so painful. ẹ ṣì mà ẹ ṣì mà. ǹtìzú um, will olúwa ràn yín the ẹ kú iṣẹ́ olúwa and um, the other uncle aunty adébọ̀bọ̀. it is where we you it's so painful ọlọ́run àrùn ọlọ́run àjẹkù ṣíṣe mo kàn mí pay the pain is too much because um, mo sọ fún yín nígbà yẹn mo wà lára àwọn tó wà ní eh, kandula nígbà ìsọpẹ fújọ odidi jọ méjì mo fi ń yàgbẹ́ ah. nígbà tí kìíní yẹn ṣẹlẹ̀ táwọn èèyàn sọ pé ṣé o sì mo ní kò sí odidi ọmọ ni o ẹ odidi ọmọ tó tó ga tó yàn tó dàgbà tó yẹ tó ti ń ṣe rere and those are the people that's going to help the country ẹ wo bí ìlú ṣe rí those are the children that are going to grow in the future omi ìpè future tó máa help àwọn ọmọ láti help àwọn ọmọ tó kù láti fọ wọn sókè ilé máa wà gà ọlọ́run àrùn àwọn orúkọ mọ̀pẹ́ ọlọ́run wá di wọn lọ́wọ́ ìyẹn bàbá àmì àmì nǹkan di bẹ́ẹ̀ni ẹ ti ẹ tíráì gan ẹ ṣeun ẹ bá àwọn nìkan náà tọ́jú ọmọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ma ẹ ṣeun ma àmì ma yes ma ẹ ṣeun ma ẹyìn kó tó wá di pé a máa ṣẹnu dédé balógun babájídé lórúkọ mi tí gbogbo yín mọ̀ sí dj dj babs j tó mm. a pàdé ní abala ètò wa tó kángun fún títì ní ẹ ṣe gan ni títí ìgbà náà Quadri Hamzat olùkọ́ mi. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH tẹlifíṣàn dáńgájíá. QHTV e ló fẹ́ máa wò. ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV e ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV e ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QHTV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn tún ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìdínkù tó wọ ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. àfi tiwa gbé ti yín lárugẹ QH TV lágbádẹ fún ẹ. QH TV Accra and beyond.